this? ṣé kò she kiss kò ṣe kò she condom ló máa ń kọ kiss. ó mọ ẹni bá ṣé wẹ̀ jáde last stage àti pé òun lọ́wọ́ tipẹ́tipẹ́ òṣì tó ń she òṣì ṣé délé ọkùnrin kan lójó mr yìí. who is this woman ni mo bí and what i'm asking is what is my phone doing in your hand. are you not my husband. this is my personal phone this is my phone. kò sí ọmọbìnrin tó wà ní ọ́fíìsì ẹ̀ tó ti fi ọwọ́ bá. ó ní mo ṣe é mo ní kó má bínú. ṣé marriage náà dẹ̀ lélẹ̀ ìjà lójoojúmọ́. bí nǹkan ti jẹ́ sí. kí mo dálẹ̀. jẹ́sọ́ kan fẹ́ sùn mí bọ̀ ọwọ́ làbí ọwọ́ làbí. sọ́sì láìka rẹ̀ àtijọ́ òun ni mo ti sọ pípẹ́ kan kúrò lọ́dọ̀ ọmọkùnrin yìí. ìmọ̀ràn yẹ kọ báyìí tí máa fún ẹ láti bẹ̀rẹ̀ òun náà ni mo ṣe máa fún un kó jáde lè bọ̀bọ̀ yìí. babe ṣó de ẹrú nǹkan tó ń sọ ìṣá. ẹ̀yin parent mọ̀ pé women tí ẹ bá ti bímọ decision tẹ bá take ló máa decide future ọmọ yín. ayé àbàdàn sọ ọmọ mi ló ní dáa. tó sọ fún mi kó níyàwó débi ọmọ. nígbà tó yẹ pé fatalasa mo ti dàgbà tó sọ pé mo wú tó bá ti rí àmọ́ ìbá yàtọ̀ pé wọn ò fúnra ọlọ́run ló dá yín.